should say. choose to be. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àfi ọpẹ́ ìyìn ọlá ìbà fún ọlọ́run ọba àìkú àìṣá ìdìbàjẹ́ ọlọ́run àìlè yí padà tó ń yí ohun gbogbo padà ọlọ́run abraham ọlọ́run isaac ọlọ́run jacob ọlọ́run àwọn wòlíì ọlọ́run olúwa ṣe olúwa fẹmi gbọ̀nrún yín ká ọlọ́run tó fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní jésù ẹ̀kú òwúrọ̀ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́lẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́ ajé tí í ṣe ọjọ́ ìkọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún twenty twenty three àkórí ọ̀rọ̀ ìjọba ti òwúrọ̀ yọ̀ náà ni òdodo apá kìíní òdodo apá kìíní ẹsẹ̀ bíbélì tí a fi ń dára lẹ́kọ̀ọ́ lámú láti inú ìwé oníwàásù ìwé oníwàásù orí ìkọkànlá láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹfà ìwé oníwàásù orí ìkọkànlá láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹfà. fún oúnjẹ rẹ sí ojú omi nítorí tí ìwọ ó rí lẹ́yìn ọjọ́ púpọ̀ fi ìpín fún méje àti fún mẹ́jọ pẹ̀lú nítorí tí ìwọ kò mọ ibi tí yóò wà láàyè bí àwọsánmọ̀ bá kún fún òjò wọn á sì tú dà sí ayé bí igi bá sì wọ́ síhà gúúsù tàbí síhà àríwá níbi tí igi náà gbé ṣubú sí níbẹ̀ ni yóò sì máa gbẹ ẹni tí ó ń kíyèsí afẹ́fẹ́ kì yóò fúrúgbìn àti ẹni tí ó sì ń wojú àwọsánmọ̀ kì yóò ṣe ìkórè bí ìwọ kò ti mọ ipa ọ̀nà afẹ́fẹ́ tàbí bí egungun ti ń dàgbà nínú aboyún àní bẹ́ẹ̀ ni ìwọ kò lè mọ iṣẹ́ ọlọ́run tí ń ṣe ohun gbogbo ní kùtùkùtù fún irúgbìn rẹ àti ní àṣálẹ́ má ṣe dáwọ́ rẹ dúró torí tí ìwọ kò mọ èyí tí yóò ṣe rere yálà èyí tàbí èyí nì tàbí bí àwọn méjèèjì yóò dára bákan náà kí olúwa bùkún fún kíkà àti gbígbọ́ rẹ̀ fún ìgbàlẹ̀ mi wà olùfẹ́ kí ni à ń pè ní òdodo òdodo náà ni pé kí a máa ṣe àwọn nǹkan tí ọlọ́run fẹ́ràn àwọn nǹkan tí ọlọ́run fi ọwọ́ sí. Si ní kúkúrú olùfẹ́ òdodo ni pé kí a máa gbé ìgbé ayé wa lọ́nà tí ọlọ́run retí láti jẹ́ pé kí a máa fi gbé e ẹsẹ̀ bíbélì tí a kà fún aláàárọ̀ yìí tí í ṣe ìwé oníwàásù orí kọkànlá ẹsẹ̀ kìíní sí kẹfà ó sọ fún wa nípa bí a ṣe máa ń fi òye òye gbé ìfifúnni wa àti nítorí bí nítorí àwọn ipò tàbí àyè tí a bá bá ara wa bí ó bá ṣe rí ó ń sọ fún wa pé a kò lè máa fi òye gbé àwọn nǹkan wọ̀nyí nítorí pé a ò mọ bí ọlọ́run ṣe ń ṣiṣẹ́ rẹ̀ bí a bá wá ń fòye gbé èyí túmọ̀ sí pé a mọ ètò ọlọ́run bó ti ń ṣiṣẹ́ nìyí ṣùgbọ́n ọlọ́run sọ fún wa pé òun nìkan ló mọ àṣírí ìjìnlẹ̀ ayé nítorí pé ìwọ ò lè mọ irúgbìn wo ni yóò mú ìkórè tí ó dára jù wá ọlọ́run nìkan ló mọ̀ ọ́n fún àpẹẹrẹ ìwọ lè fún irúgbìn ẹgbẹ̀rún mẹ́wàá sí inú ayé ìbátan rẹ̀ kan kí o sì fún irúgbìn ẹgbẹ̀rún kan náírà sí ayé aládùúgbò rẹ̀ kó wàá ní ìrètí pé ìdókòwò ẹgbẹ̀rún mẹ́wàá tí o ṣe sínú arábìnrin rẹ àbí ìbátan rẹ ni yóò mú ìkórè tí ó dára jù wá tí ó dára jù ti ẹgbẹ̀rún kan tí o ṣe wá ṣùgbọ́n ẹni tí ó ní òye àṣírí ìjìnlẹ̀ ayé sọ pé ìdókòwò ẹlẹ́gbẹ̀rún kan ni òun ni yóò mú ìkórè tí ó dára jù wá àwa máa ń ní ojúṣe sí àwọn òbí wa, sí àwọn abínibí wa, ìyẹn arákùnrin àbí arábìnrin wa, sí àwọn ará ilé ìjọsìn, sí àwọn aládùúgbò wa, sí ilé ìjọsìn lápapọ̀ àti sí ìránṣẹ́ Ọlọ́run tí ó ń fi oúnjẹ ẹ̀mí tí ó fi ń bọ́ wa. Ṣùgbọ́n nínú onírúurú ojúṣe wa gbogbo, a máa ń mú ti àwọn ọmọ wa àti ti àwọn ọkọ àbí aya wa, a máa ń mú ní pàtàkì jùlọ torí pé a wò pé àwọn wọ́n ṣe kókó nítorí náà a máa ń fẹ́ fún irúgbìn tàbí kí a ṣe ìdókòwò tí ó pọ̀ sínú ayé àwọn wọ̀nyí olùfẹ́ ìkórè tí ọ̀pọ̀ wa sì máa ń rí nípa ti ẹran ara òun náà ni lórí pé nípa ti ẹran ara náà ni a fi ń ṣe ìfúrúgbìn náà ṣùgbọ́n mo fẹ́ kí ẹ kíyèsí èyí dáadáa olùfẹ́ èyí ni pé àwọn ìdókòwò tí a bá ṣe sáyé àwọn ènìyàn tí a bá pàdé lẹ́ẹ̀kan ṣo àwọn tí wọ́n sì lè má mọ̀ wá Àwọn ìdókòòwò tí a bá ṣe láìjẹ́ kí ẹnikẹ́ni mọ̀ nípa rẹ̀ bó ti wù kí wọ́n kéré tó, àwọn wọ̀nyí ni wọ́n máa ń mú ìkórè ńlá wá bá wa. Nítorí pé èyí tí a bá ṣe sínú ayé àwọn ọmọ wa wọ́n ni. Àwọn ọmọ wọ̀nyí wọ́n ó máa rí ìdókòòwò náà láyé wọn gẹ́gẹ́ bí ẹ̀tọ́ wọn ni. Kí Olúwa kí ó ràn wá lọ́wọ́ láti lè ṣe ohun tí ó tọ́ àti ohun tí ó yẹ kí ìbùkún tí Ọlọ́run ṣèlérí fún ìwọ àti èmi kí ó bá lè jẹ́ ìpín wa ní orúkọ Jésù. Gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́. Àdúrà àkọ́kọ́. Bàbá mi àti Ọlọ́run mi, ẹ jọ̀wọ́ ẹ ràn mí lọ́wọ́ láti gbé ìgbé ayé mi ní ìbámu pẹ̀lú àwọn ìrètí yín ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kejì. Olúwa o, ẹ jọ̀wọ́ ẹ ràn mí lọ́wọ́ láti ṣe òdodo ní ara ìgbé ayé mi ojoojúmọ́ ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta. Olúwa o, ore ọ̀fẹ́ láti ṣe ìdókòwò tí ó dára jù ẹ jọ̀wọ́ ẹ fi fún mi ní orúkọ jésù eléyìí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí ǹjẹ́ bí o ṣe ń làkàkà láti máa ṣe kìkì ohun tí ọlọ́run fọwọ́ sí mo sọtẹ́lẹ̀ wípé ọlọ́run yóò máa darí rẹ yóò sì mú kí o máa ṣe ìdókòwò èyí tí ó dára jù ní ayé rẹ ní orúkọ ńlá jésù kristu ló wà àmín èmi ni ọ̀rẹ́ nínú olúwa olùṣọ́ àgùntàn ṣèyí ogun ọ̀run yín ká bí ọ̀rọ̀ ìyànjú ìbá ṣe tó sì di alábùkún fún nípa rẹ̀ tí ò ń fẹ́ láti darapọ̀ mọ́ abá jọ́sìn ilé ìjọsìn wa kí o bá lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run àti ohun tí ṣe ilé ìjọsìn wa náà ni promise land restoration ministries tí ó kalẹ̀ sí plot seventeen aminu jinadu close by yimodotola street ọ̀fẹ́rẹ́pọ̀n rọ̀ṣù lérè a máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi olùfẹ́ ìsàkọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ nígbà tí tẹ́lẹ̀ kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán bí o ṣe ń pinnu láti darapọ̀ mọ́ àánú èkéyìí ìsìn mo gbàdúrà pé ọlọ́run yóò bá ọ yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣe àtúntò ayé rẹ̀ bẹ́ẹ̀ ni ayé rẹ̀ ò ní rí bákan náà mọ́ ní orúkọ ńlá jésù kristi olúwa wa àmín ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run hallelujah. me from my see. I choose to be.